إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم inshallah atuma tasuwaju lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alquran alkarim látinú suratu saba aya ìkeje a'udhu billahi minash shaitani rrajim. وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد الله سبحانه وتعالى وقال الذين كفروا àwọn tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú allahu subhanahu wa ta'ala wọ́n sọ fúnra wọn hal nadullukum ala rajulin yunabbi'ukum ẹ jẹ́ ká tọ́ka yín sí arákùnrin kan tí ó fún yín ní ìròó ìdá muziktum kulla mumazakin ipe tó bá di pé ẹ kú tí wọ́n sin yín tẹ́ẹ̀tì ju tẹ́ẹ̀tì kẹ nínú sàárè innakum láfi khalqin jadid yóò fún yín nírò wípé wọ́n tuntun yín dá wọ́n sọ eléyìí fúnra wọn lẹ́ni tó ń fi anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó fi ń ṣe yẹ̀yẹ́ eléyìí ló fà á tó fi jẹ́ wípé ẹni tí ó ń jẹ́ ṣe ọlọ́run ọba tó ń ṣiṣẹ́ al-ulama huwa rathatul anbiya tó ń ṣiṣẹ́ àwọn àfáà tí wọ́n jogún àwọn ànábí ọlọ́wọ́n ọba kò sí tàbí ṣùgbọ́n yóò rí àwọn ìfiniṣe yẹ̀yẹ́ yóò rí àwọn èébú ìsọ ìsọkúsọ nípa ẹni yóò máa rí eléyìí lọ́dọ̀ àwọn tó ń ṣe wáàsí fún ẹ̀rí fún eléyìí òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní àwọn kìfìrí ń sọ wa qala alladhina kafaru hal nadullukum ala rajulin yunabbi'ukum idha muzziqtum kulla mumazzaq innakum lafi khalqin jadid ẹ̀yà sọ fún yín ẹ̀já fún yín nírò nípa arákùnrin kan tó ṣe pé tó bá ti di pé ẹkú tán sìn tẹ ju tẹ kẹ fún yóò sọ fún yín wípé n ó gbé yín dìde padà àwọn kèfèrí Mẹ́kà wọ́n gbà pé allahu subhanahu wa ta'ala ó ń bẹ wọ́n gbà pé òun ni ó dá wọn pẹ̀lú àwọn ẹ̀rí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ fún wa nínú alkùránù karim wala in sa'altahum man khalaqahum la yaquluna Allah ọlọ́ni tí rẹ̀ muhammad bá béèrè lọ́wọ́n pé ta ló dá wọn wọn ní allah ni wala in sa'altahum man khalaqa as-samawati wal arda wa sakhkhara ash-shamsa wal qamar la yaquluna Allah tó bá béèrè lọ́wọ́ wọn pé ta lẹ́yìn tó dá sánmà àtilẹ̀ oòrùn tó ń yọ tó ń wọ̀ bákan náà òṣùpá tó ń yọ tó ń wọ̀ talẹni tó ṣe ń rọrùn bẹ́ẹ̀ tó tẹ̀ wọ́n lórí bá wọn ní Allah ni ṣùgbọ́n bí tí wọ́n ti ní iṣu pẹ̀lú anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun ni kó máa sọ fáwọn wípé káwọn má pe nǹkan míì lẹ́yìn Allah káwọn ọmọ gúnran fún nǹkan míì lẹ́yìn Allah káwọn ọmọ jẹjẹ fún nǹkan míì lẹ́yìn Allah káwọn ọmọ gbára lé nǹkan míì lẹ́yìn Allah àwọn èyí tá a dárúkọ àtàwọn nǹkan míì tí ó jọ ibi tí wọ́n ti ní iṣu pẹ̀lú anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àwọn kẹfìrí ìṣáájú náà ibi tí wọ́n sábà ti máa ní problem pẹ̀lú àwọn rusulullah àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ni àwọn agbègbè tí a dárúkọ yìí báwo àwọn èèyàn anabi nuh alayhi salatu wassalam a rí pé similar thing náà ni allahu subhanahu wa ta'ala sọ nípa wọn ṣùgbọ́n ká gbà pé ọlọ́run ọba ló dá wa ló ń ṣe jẹ mu fún wa òun ló ní kápá lórí gbogbo nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ most àwọn kèfèrí ni wọ́n gbé eléyìí gbọ́ àfi àwọn tó ṣe pé kèfèrí ti tí wọ́n ó bá ti dé góńgóró àwọn ni ó ní kò tiẹ̀ sin tó ń jẹ́ Allah àwọn ni ó sọ pé kò sin tó ń jẹ́ Allah àwọn ni ó sọ yìí pé allah subhanahu wa ta'ala òun kọ́ ló dá wọn òun kọ́ ló dá gbogbo nǹkan ṣùgbọ́n wọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala gbé anabi sallallahu alayhi wa sallam dìde láàrin wọn ọlọ́wọ́n bá gan fún rẹ̀ allah subhanahu wa ta'ala ó ní wàlà man khalaqahum tó bá béèrè lọ́wọ́ wọn ta ló dá wọn layakuluna Allah wọn ni Allah ni wala in sa'altahu man khalaqa as-samawati wal arda wa sakhara ash-shamsa wal qamara layakuluna Allah tó bá lẹ́ni ta ló dá sánmà àti ilẹ̀ ta ló tẹ̀ lórí ba oòrùn tó ń yọ tó ń wọ̀ òṣùpá tó ń yọ Allah ni ṣùgbọ́n pírọ́blẹ́mù tí wọ́n ní òun náà ni ìmọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn pírọ́blẹ́mù wọn tán tún wá ní òun ni wípé wọ́n gbà pé tí àwọn bá ti kú ó ti tán náà nù lọ́lọ́wọ́n bá fi ń sọnù àyà mi ó ní za'ama alladhina kafaru alla yub'athu kul bala لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يصير. ọlọ́run ní àwọn kẹfẹ́rí wọ́n ń claim ipe kò sí tó ń jẹ́ ìgbéǹde táwọn bá ti kú tán sin àwọn tán gbà wọn sínú sàárè táwọn ju táwọn kẹfun ó ti tán náà nù ó ti tán nìyẹn kò sí tó ń jẹ́ ìgbéǹde tí wọ́n fi wá béèrè lọ́wọ́ àwọn bó o làwọn ṣe gbélé ayé àwọn lò tí wọ́n fi wá san àwọn ẹlẹ́san bóyá ẹ̀san àlùjànnà ni àbí ẹ̀san náà kò sí tó ń jẹ́ ìgbéǹde eléyìí náà lára pírọ́blẹ́mù tí àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ní ni lọ́lọ́wọ́n bá fi yanjú ọ̀rọ̀ yẹn ipe zaama alladhina kafaru alla yub'athu wọ́n ní kò sí tó ń jẹ́ ìgbéǹde kúlbàlá wa rabbi ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn wípé ìgbéǹde wà ó wa rabbi mo fọlọ́wọn bá mi búra latub'athunna wọn ó gbé dìde kẹjú kẹkẹ fún jù bẹ́ẹ̀ lọ wọn ó gbé dìde kò ń ṣe yẹn nìkan thumma latunabba'unna bima amiltum ètè ń kálukú yín wá gbélé ayé rẹ̀ ṣe n ó mọ̀ fún yín nírò rẹ̀ báyìí báyìí báyìí ló ṣe wa dhalika ala Allahi yasir kágbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ti ju tẹ́ẹ̀kẹ́ fún n tó rọrùn fún ọlọ́run ọba púpọ̀ ni torí wípé wíwáyé yín ó ṣe kí ni ó rọrùn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala hal ata ala insani hinun. من الدهر لم يكن yakun shay'an madhkura ọlọ́run ọba ní ó ti dé wá bọ́ mi ní àsìkò kan tó ṣe pé kò sọ ẹni tó mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kí ádámà alayhi salatu wa salam kó máa bẹ then ó fa hawa ó fa ayọ̀ láti bí ẹfọ́n ta ààrẹ àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àtaya wọ́n ń bí sí wọ́n ń rẹ̀ Si ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ń ṣe eléyìí so eléyìí ó rọrùn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so ló jẹ́ wípé ọlọ́run ọba ń béèrè pé a antum ashaddu khalqan am as-sama banaa rafa'a samka fasawwa'a ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀ ń tanra yín ṣé dídá yín òun ló ṣòro jù ní àbí dídá sánmà sánmà tó ṣe pé wọn ọlọ́run ọba mọ̀ gáà dídá rẹ̀ ó le ju dídá ẹ̀yin ọmọ ènìyàn lọ ṣùgbọ́n àti dídá sánmà àti dídá yín méjèèjì ń tó rọrùn ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ yìí pé wọ́n ó gbé wa dìde ló fi sọ yìí pé fa innama iya zajratun wahida fa idha hum bisahira ọlọ́run ni kò le tó báwọn ìjágbe ẹyọ kan náà ni ẹ dìde náà ni ti gbogbo òkú tó ti ju tó ti kẹfun sínú sàárè ò gbọ́ fàyídá òǹbẹ sàhírọ kálukú ó bá rẹ ní gbangba gbangba tàlkìyàmà so àwọn kèfèrí wọ́n fi anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi ń ṣe ẹ̀yẹ ọlọ́wọ́n bá ní wa qala alladhina kafaru àwọn kèfèrí ń sọ wípé hal nadullukum ala rajulin yunabbi'ukum idha muziktum kulla mumazzakin ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ o ẹ jẹ́ á sọ fún yín nípa ọkùnrin kan tó ṣe pé ó ní information lọ́wọ́ ìpè tán bá ti sin yín sínú sàárè tẹ ju tẹ kẹ fún torí pé ẹ túká yánmọ́yánmọ́ yóò ṣe kí ni yóò sọ fún yín wípé lẹ́yìn ìgbà yẹn ó wọn ó gbé yín dìde innakum lafi khalqin jadid wọn ó gbé yín dìde ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ni eléyìí kò sí nǹkan tó strange ń bẹ́ẹ̀ níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ètò easy ni láti ṣe fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bí kéèsì arákùnrin tí anabi sallallahu alayhi wa sallam tó sọ ìtàn rẹ̀ ó rí wípé òun ti ṣe lọ́ngàn òun ti ṣàṣemáṣe so wá wò wípé n tó ń lè ṣe ó ní ẹ̀yin ọmọ mi tó bá ti di pé mo kú ẹ mú mi ẹ lọ sun mí ná báwọn kan ṣe máa ń ṣe fún òkú wọn tó ń pè ní cremation wọn á sun òkú yẹn náà ni tí ó di eérú ó ní ẹmú mi ẹsùn mi ná tí n bá ti kú ìtẹ́tùn wá ṣe ni pé ẹgbẹ́ ẹbu yẹn ẹgbẹ́ e lọ sínú odò sí etí odò ẹ fọ́n pààtì ẹ̀ sínú odò kátẹ́gùn gbé e lọ kó da sínú odò pààtì rẹ̀ ẹ fọ́n sórí ọ̀dàn kátẹ́gùn fọ́n káàkiri kó ṣe pé kí gbogbo ẹ̀ kó parí síbẹ̀ hàn ìgbà tọkùnrin jáde láyé àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe tó ṣe anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n bá wá pa odò láṣẹ kókó gbogbo tó ń bẹnu ẹ̀ kó pọ̀ síta bákan náà ó pa ọ̀dàn láṣẹ kó náà kókó gbogbo tó ń bẹnu ẹ̀ tó ń bẹ lórí rẹ̀ kókó síta ọlọ́run kí gbogbo ẹ̀ kó parapọ̀ kó di èèyàn padà wà ń bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ipe rẹ̀ rú mi má hamalaka ala ma sanata kí ló mú ẹ sọ pé tó o bá ti kú kí wọ́n sun ẹ ná kó o dé ẹbu kó o dé eru kán wá fún eru rẹ̀ kan fún ká ipò gbọ́n yẹn lásán ìbẹ̀rù kọ́kọ́ mú un tó sọ náà ni pé khashiyatuka ya rab tó mú mi sọ bẹ́ẹ̀ ìbẹ̀rù yàrá ọlọ́wọ́n ọba náà ni that is ó gbà wípé pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tó ń ti ṣe yìí tọ́lọ̀ ń bá fi lè gbá wọn mú yóò jẹun ní ìyà tí yóò jẹyàn kan rí ó ní la in qadara la in qadara alayya rabbi la ما عذبه ahada من alalamin pẹ̀lú tí mo ti ṣe tọ́lọ́n bá fi lè gbá mi mú yóò jẹ mí níyà tí ó jẹyàn tí ó jẹyàn kan rí that is ó fìlì wípé tá bá sìn ní bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ òun ó jìyà ṣùgbọ́n tóun bá ti sọra àwọn di eérú òun ti escape yìí ọlọ́run ọba ìyẹn gangan fún rẹ̀ àdìọ́kàn burúkú ni ṣùgbọ́n ọba subhanahu wa ni qad ghafartu lak mo ṣàforíjì fún ẹ ìgbà tó sọ wípé ìbẹ̀rù ọlọ́run ọba gan ló ṣe in ń ṣe ashahid ìtọ́jà pọ́ìntì nǹkan tá ń sọ yìí òun ni pé kó mọ́ gbé dìde ẹni tó kúkú plane eh, crash àbí helicopter ló jóná ló dérú àtìyàwó àtọmọ ìyẹn ò ní kọ́lọ́wọ́ bá mọ́ gbé wọn dìde fa innama iya zajratun wahida ìjágbe ẹyẹ ọ̀kan náà ni fa idha hum bis sahira kálukú bá rẹ̀ ní gbangba ta alkiyama sọ àwọn kèfèrí Mẹ́kà wọn nígbàgbọ́ nú eléyìí wọn nígbàgbọ́ nínú ìgbéǹde gẹ́gẹ́ bọ́lá ọba subhanahu wa ta'ala ṣe sọ sheikh abdulrahman bin nasir saadi alayhi rahmatullah wọ́n ní ay wa qala alladhina kafaru ala wajhi at-takdhib wal isti'za wal àwọn tó ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run sọ ní sísọ ẹni tó ń pè nǹkan nírọ́ wọ́n sọ ní sísọ ẹni tó ṣe pé ó ń fi nǹkan ṣe yẹ̀yẹ́ wọ́n sọ ní sísọ ẹni tó ń sọ wípé kò pọ́síbù kí nǹkan yẹn ṣẹlẹ̀ wàdákàrà wájà istibad ọlọ́run ọba subhanahu wa ta'ala mention ọ̀nà tí wọ́n fi ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni tí ó ń wo pé kò pọ́síbù kí nǹkan ṣẹlẹ̀ àìkọ́lá ba'duhum li ba'd àwọn kan ní wọ́n sọ fúnra wọn hal nadullukum ala rajulin yunabbi'ukum idha muzzaqtum kulla mumazzakin innakum lafi khalqin jadid ẹja fún yín nírò kátọ́ka yín sí ọkùnrin kan tí ó máa fún yín ní information ìpè tẹ ẹ bá ti ju tẹ ẹ kẹ fún tó di wípé ẹ jẹrà mọ́lẹ̀ innakum lafi khalqin jadid ìpè wọ́n tún sọ yín di nǹkan míì ya'nuna bidhalika ar-rajul àfáàlẹ́ni tí wọ́n gbàlérò pẹ̀lú ọkùnrin kan tán sọ òun náà ni rasulallah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wa annahu rajulun ata bima yustaghrabu minhu wọ́n ní wọ́n rí ní ọkùnrin kan tó ṣe wípé ó mú wá bá wọn nǹkan tó jẹ́ nǹkan táwọn èèyàn ó kà kún impossible nǹkan táwọn èèyàn ó kà kún nǹkan tó wà strange hatta sọ́ra bizamihim débi wípé anabi sallallahu alaihi wasallam de furjatan yatafarrajuna alayhi ó dẹni tó ṣe pọ́n pé wò wa ujubatan yaskharuna minhu wọ́n di nkéèmà tó ṣe pé wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wa annahu kayfa yaqul àti pé kí ni wọ́n ń sọ wípé yóò ṣe máa sọrú nǹkan báwọn innakum mab'uthun kó máa sọ fáwọn pé wọ́n gbá wọn dìde sátínlé ba'dama mazakokumul bila lẹ́yìn ìgbà tó ṣe wípé ẹ ti gbó yamayama tó ṣe pé ẹ ti ogbó ti fà ya yamayama tẹ́ẹ̀tì ju tẹ́ẹ̀tì kẹ́ fún wàtàfọ́rọ́kọ́t àwòsọ́ọ́lùkùn àwọn oríkèríkè ara yín ó ti di nǹkan tó tó tó tó pínyà lọ́tọ̀ọ̀tọ̀ wàdùmọ̀hálẹ̀t àdọ́wòkùn gbogbo àwọn nǹkan tó jẹ́ pàtì ara yín gbogbo ẹ̀ ti yọ mọ́lẹ̀ so bó ló ṣe wá pọ́síbù tí wọ́n ègbè yín dìde sọ́gábí ń ta sọ àwọn kèfèrí Mákà. So, wọ́n gba ẹni tó ń jẹ́ gbéǹde wọ́n bìlíìfù pé kí ni ayé iná ń gbogbo ẹ̀ parí sí ló fi jẹ́ pé ń tán máa sọ ni pé nàmútu wà náhìá tá a bá ti kú a tún máa ṣẹ̀mí ìtumọ̀ eléyìí ni pé táwa bá ti kú àwọn ọmọ owó take over so ọ̀rọ̀ yìí pé ayé ó parẹ́ kò ní sáyé mọ́ wọn àgbáyé ń gbọ́ ká máa ti sọ pé kí ni wọn ó gbé wa dìde so wọ́n believe pé ayé tá ń lò yìí bá a ṣe máa lò ó lọ náà nu bá a ṣe máa lò ó lọ kò sópin fún so ló fi jẹ́ wípé arákùnrin kan tó ń pè ní Abdullahi bin Jubaan arákùnrin yẹn ó jẹni tí àwọn èèyàn mọ̀ pẹ̀lú ọrẹ títa àwọn èèyàn mọ̀ fọrẹ títa yóò dáná táwọn èèyàn ó jẹ́ àwọn aláìní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn mọ̀ ọ́n pẹ̀lú ọ̀rẹ́ yìí ìgbà tó wá jáde láyé ìyá wa Aisha radiyallahu anha ó wá ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam nípa pé èrè òjíṣẹ́ ọlọ́run ọba Abdullahi bin Juda'an tí gbogbo a mọ ìtàn rẹ̀ torí pé ó ti kú ti pẹ́ díẹ̀ ìpè bóòlù ọ̀rọ̀ rẹ̀ ń wájú ọlọ́run ọba tó bá di jọ́ ń gbé ní alikiyama àwọn èèyàn mọ̀ ọ́n pẹ̀lú dáadáa pẹ̀lú ṣe olóore anabi sallallahu alayhi wa sallam ni wọ́n fi náà ọmọ náà ni ọmọ náà ni lam yakul rabbi firli khati'ati yawma ddin kò sọ pẹ̀lú gbogbo dáadáa tó máa ń ṣe ìpè èrè ọlọ́run ọba mi o ìwọ ọba mi o wọ́n tó dá mi tó ń ṣèjẹ́ mu fún mi ìfẹ́rẹ́lẹ̀ kọtí àti yawmaddin ṣe àforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi ní ọjọ́ ẹ̀san gẹ́gẹ́ bí n ta sọ fún akèfèrí Mákà ó gbà pé Ọlọ́run wa ló dáhùn ó gbà pé òun ló ń ṣe jẹ ẹ̀mú fún ṣùgbọ́n pírọ́blẹ́mù ẹ̀ ni wípé kò gbà pé Ọlọ́run Allah nìkan ló ń gbọ́dọ̀ máa képe gúnran fún jẹ́jẹ́ fún bákan náà kò gbà wípé ọjọ́ ẹ̀san ń bẹ kò gbà pé wọ́n ó gbé àwọn dìde anabi sallallahu alayhi wa sallam ó ní ọmọ náà ni torí pé kí ni lam yakul rabbi firli khati'ati yawma ddin kò sọ yìí pé ọlọ́run ọba ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi ní ọjọ́ ẹ̀san kò gba ìpè ọjọ́ ẹ̀san bẹ so lára àwọn pírọ́blẹ́mù ẹ̀ nìyẹn so jẹ́ pé ẹlòmíì yóò fẹ́ lè mú yàn kó ti sínú àlùjànnà forcefully pé ọlọ́run yẹ kẹ́ni ìwà àlùjànnà tẹ́bá béèrè rẹ̀ kí ni ah, a ní ń ṣàánú àwọn èèyàn àmọ́yé obìnrin ó kó àmọ́yé eléyìí tó ṣe ìyẹn ò túmọ̀ sí nǹkan kan tó bá yẹ pé ìṣàánú obìnrin ó kó ìṣàánú aláìní ló ń sọ̀yàn dọ́mọ àlùjànnà tí àwọn nǹkan yòókù tí ò bá máa bẹ ó yẹ káàbù tọ́líbù wà àlùjànnà kò ń ṣe ọmọ òrukàn kékeré ló ṣe láàánú odidi ojúṣe ọlọ́run ọba òun ni Abu Talib tó dàgbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn ọmọ náà ni ọmọ náà ni pẹ̀lú gbogbo ohun tó ṣe débi pé ńgbà tí ó jáde láyé ànábì banújẹ́ pé ah bàbá tó gbìyànjú fún mi yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni innaka la tahdi man hababta walakinna Allah yahdi man yasha má banújẹ́ lórí pé Abu kú ní kèfèrí o o lè fi mànà ẹni tó nífẹ̀ẹ́ sí walakinna Allah yahdi man yasha ọlọ́wọ́n bá ní máa fi mànà ẹni tó bá ń bẹnu èròǹgbà rẹ̀ láti lè fi mànà sókìlà lomi gbogbo eléyìí òun ni páwọn kèfèrí Mákà lára major problems tí wọ́n ní òun ni pé wọ́n nígbàgbọ́ nínú gbéǹde wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ gbéǹde alkiyama lára major problems in addition sí wípé. Si wọn a máa pe nǹkan mi gúnran fún nǹkan mi jẹjẹ fún nǹkan mi gbáralé nǹkan mi lẹ́yìn allahu subhanahu wa ta'ala ṣùgbọ́n kágbà pọ́lọ́wọ́n ọba ló dá wa ló ṣe jẹ ẹ̀mú fún wa ló ní kápá gbogbo nǹkan wọ́n ju wọ́lẹ̀ lórí yìí ọlọ́wọ́n ọba gan lì wọ́n pẹ̀lú ẹ̀ pé wọ́n gba yìí ń gbọ́ ṣùgbọ́n èyí tí wọ́n gbàgbọ́ ń so àìgbárù nǹkan bẹ́ẹ̀ gbọ́ wọ́n máa tún máa fi anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n tún máa fi ṣe yẹ̀yẹ́ so n ló fa tó fi jẹ́ pé ọlọ́wọ́n bó sọ fún anabi sallallahu alayhi wa sallam má joko bẹ́ẹ̀nu jẹ́ n tí wọ́n ń sọ torí pé wàláhi ìka tó ni tí àáfàá bá ń sọ òdodo ọ̀rọ̀ tó ń ṣe wáàsí báwọn eléyìí ṣe ń bu eléyìí sọ̀sọ̀kú sọ ń parẹ́ yóò máa wo pé bóòlù òun ṣe fẹ́ da níwájú èèyàn báyìí bóòlù òun ṣe fẹ́ da níwájú èèyàn báyìí ṣètọ́nù ó mọ̀ tí títí ègbé mẹ́sẹ̀gì òdodo tó gbé dání tí ègbé jù sílẹ̀ yóò wá ṣe kí ni yóò mọ̀ wá ìyọnu wọn lọ́lọ́wọ́n bá ń sọ fánàbí sallallahu alayhi wa pé wá dú làwùtùdìhínú fayùdìhínún wọ́n fẹ́ kó compromise so that àwọn náà ṣe kí ni wọ́n lè shift grand ni ẹ̀ẹ́jọ́ arrive síbi kan náà kò ní sí pé bí à ń takora wa à ń ṣe ó bá dẹ̀ ti di pé ó ṣẹlẹ̀ ìyẹn lágbára waddu law tudhinu fayudhinun ọlọ́run bá fi sọ pé walawla an thabbatnaka laqad kitta tarkan ilayhim shay'an qalila idhan la adhaqnaka dhayfa al-hayat wa dhayfa al ọlọ́run bá subhanahu wa ta'ala ni tí o bá ń ṣe páwọ́ ọlọ́run ọba àfiẹsẹ̀ lẹ́ni níbi tí pressure wọn pọ̀ dé wà bẹ ilé yóò wà bẹ ilé yóò wà bẹ ò ṣe wo báyìí ò ṣe wo báyìí ìwọ gan fẹ́ẹ́ fi sọ́dọ̀ wọn ìwúrẹ́ gan fẹ́ẹ́ fi sọ́dọ̀ wọn sọ́dọ̀ fi jẹ́ pé kò sí ẹni tó gbé òdodo dání yóò máa rí pressure látọ̀dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi lọ́dọ̀ mọ̀lẹ́bí lọ́dọ̀ olówó lọ́dọ̀ tálíkà lọ́dọ̀ aládùúgbò lọ́dọ̀ rẹ̀ ó ṣe wọnú ó báyìí ó báyìí ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ dúró ti ń tó jẹ́ òdodo ni bẹ́ẹ̀ náà ni ó sọ fún àwọn òjíṣẹ́ rẹ̀ ẹni tó bá lòun jíṣẹ́ tí àwọn òjíṣẹ́ jẹ́kù ó gbọ́dọ̀ dúró ṣinṣin lórí òdodo kò gbọ́dọ̀ wo táwọn èèyàn ń sọ nípa àwọn so wọ́n fi anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n sọ oríṣiríṣi nípa rẹ̀ ọlọ́run ọba ń sọ fún pé kò dúró déédéé náà ni fastekim kama umirta dúó déédéé gẹ́gẹ́ bí àṣẹ tá a pẹ́ wọ́n mọ̀ tábà mark bákan náà gbogbo ẹni tọ́ba láwọn fi kúfúrú lẹ̀ àwọn kúrò ń bí ẹ̀sìn tí àwọn bàbá àwọn ń ṣe káwọn náà dúó déédéé o àwọn tó túbá pẹ̀lú ẹ̀ kúrò níbi ṣírkù tó bọ́ síbi tàwíìlì tó ń pépè sí ká dúó déédéé fastekin kama umirta wa man tábà mark wàlá tẹ́tọ́gà ẹ̀ má kọjá la innahu bima ta'maluna basir dájúdájú ọlọ́run ọba orí gbogbo ń tẹ́ ń ṣe ẹ má kọjá àlà ẹ̀sìn ẹ jẹ́ kó wà moderate etí ń bá ní ẹ ṣe òní ẹ má ṣe àwọn nǹkan tí ń bá ní ẹ jìnà wala tarkanu ila alladhina zalamu bákan náà ẹ má lọ ni tí ó fi sọ́dọ̀ àwọn alábòsí fatamassakumu nar tẹ́ bá lọ fi sọ́dọ̀ àwọn alábòsí àwọn tí wọ́n ń hùwà bàjẹ́ lórí ilẹ̀ àwọn òbílẹ̀ jẹ́yàn tẹ́ bá fi sọ́dọ̀ wọn ìyanu jẹyìn o famalakum min dunillahi min awliya kò wá sẹ́yìn kan tí ó wà wá sí èdè yín tí ó ló ń fẹ́ràn yín lọ́wọ́ níbi ìyọ́ ọlọ́run bá thumma la tunsurun kò sínà lọ́wọ́ fún yín so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti dúró déédéé láì wo kí ni tí àwọn èèyàn kí ni tí wọ́n ń sọ ń pa wa bó o ni wọ́n ṣe ń fi wá ṣe yẹ̀yẹ́ tó gbogbo eléyìí kò yẹ kí ó jẹ́ nǹkan tí yóò kó ìtànjẹ bá wa àbí yóò kó ìdààmú bá wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ ní wọ́n sọ yí pé aftara alọ́lọ́hì kẹ́díbẹ̀n àmì ìjìnnà wọ́n ní tó ń parọ́ mọ́ ọlọ́run ni bóò ni wọ́n ṣe gbé wá dìde tó ń parọ́ mọ́ ọlọ́run ọba ni ó ń dàdà parọ́ mọ́ ọlọ́run ọba ni àmì ìjìnnà àbóyá wèrè bali lẹ́dínà láàyò mìíràn bil àkírọ̀tì fil àdábì wọ̀dọ̀lá lílbáyìí ọlọ́run ní òòyà wèrè òòdẹ̀ parọ́ mọ́ ọlọ́run ní tó jódodo náà ló ń sọ àwọn tí wọ́n nígbàgbọ́ nú ọjọ́ ọ̀kan yìí àwọn ni wọn ó máa bẹ nínú ìyà bákan náà àwọn ni wọn ó máa bẹ nínú àánú tó jìnnà tefetefe so eléyìí fi ń rinlẹ̀ fún wa ìnígbàgbọ́ nínú ọjọ́ kan yìí ìnígbàgbọ́ nínú ọjọ́ gbéǹde eléyìí lára àwọn kíni lára àwọn arkanul imani ni lára àwọn orígun imani ni òun ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wa man yakfur billahi wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhiri faqad dalla dalalan ba'ida ẹni tó bá fi lè ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ó ṣe kèfèrí pẹ̀lú àwọn màláìka ó ṣe kèfèrí pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣe kèfèrí pẹ̀lú tírà ọlọ́run ọba ó ṣe kèfèrí pẹ̀lú ọjọ́ ń alkiyama that is ọjọ́ kan faqad dalla dalalan ba'ida ó ti sọnù ní àánú tó jìnnà tefetefe àánú jura wọn lọ àwọn àánú kan bẹ tó yẹ pé tíyẹn bá fi lè sọnù ó ṣe kí ni àánú yẹn sì súnmọ́lé ṣùgbọ́n àánú náà ni ṣùgbọ́n àánú tó jìnnà tefetefe oníkíyàn sọ pé òun ò gbọ́lọ́ ń gbọ́ àánú tó jìnnà tefetefe oníkíyàn sọ pé òun ò gba màláìkà gbọ́ kọ́lóhun ò gba tí ọlọ́wọ́n bá gbọ́ òun ò gbójúṣe ọlọ́wọ́n bá gbọ́ àbóhun ò gbọ́jú ọkàn yìí gbọ́ anù tó jìnà tefetefe ni lọ́lọ́run fi ń sọ pé bá lílẹ̀ dínà la yu'minuna bil akhirati fil adhab àwọn táwọn nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí inú yàrá wa wad-dalal al-ba'id bákan náà anù tó ṣe pé ó jìnà tefetefe òun ni anù wọn Sheikh Abdulrahman bin Nasir Saadi wọ́n ní fàádà rọ́jù lẹ́dí yá àti bìdálík àlìftara alàláhi kẹ́dìwá wọ́n sọ pé ọkùnrin tó ń sọrú nǹkan báyìí ipe ń ó gbé wa dìde ṣó ń dàdà parọ́mọ́ ni fatajarra àlehi ó wá gbóyà láti sọ wípé ọlọ́run ọbọ̀ gbé wa dìde àwọn náà gbà pé Allahu gẹ́gẹ́ bí n ta sọ fún wa ṣùgbọ́n tí wọ́n gbà òní pọ́lọ́run ọbọ̀ gbé àwọn dìde sọ ọni tó ń sọ pé wọ́n gbé àwọn dìde lẹ́yìn ìgbà táwọn ti ju táwọn ti kẹ fún àá irú àyà níní wo leléyìí ó ń parọ́ mọ́ Ọlọ́run ni débi pé kí ni ó wá láyà láti máa fi irú nǹkan bẹ́ẹ̀ ti sọ́dọ̀ Ọlọ́run bá wa qala ma qala wá sọ̀rọ̀ tó sọ àbí ìjìnnà àbóyá wèrè ni fala yustagrab minhu wèrè lè sọ tí ó bá wù ú kò ń ṣe nǹkan téyìn ó máa ṣe máa ń bẹ́ẹ̀ wọ́n á ní alágbọ́jà wèrè ní sọ́ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ à ń kakùn án so wọ́n ní bóyá ó ya wèrè òun ni final junoon torí pé ìyá wèrè ní funoon oríṣiríṣi ọ̀nà ni máa gbà wá oríṣiríṣi àwọn display lẹ́ẹ̀ máa rí lọ́dọ̀ ẹni tó ṣe kó ti ya wèrè ọ̀kúlù hadamin um alawaji inaj sheik sọ wípé gbogbo ń tán sọ yìí àìfẹ́ gba ń tó mú wa náà ni àìfẹ́ gba mú wa ìtakú. E lórí pé àní tó ń sọ àní gbà wọ zulmi bákan náà àbòsí ni torí pé àwọn náà mẹyàn yìí wọ́n mọ̀ dáadáa ẹni tẹ́ ń pè ní alamin tẹ́ ń pè lólùfọkàntán tẹ́ ẹ máa ń kíp trust sí ẹ ẹ bá kó parọ́ rí ṣùgbọ́n torí pé ó sọ nǹkan tí ò tẹ́ yín lọ́rùn ó di pé kẹbẹ̀rẹ̀ sí ní pè ní orúkọ oríṣiríṣi walakad alimu annahu asdaku khalqillah àwọn kan wọn mọ̀ pé ẹni tó fi sòdodo jùlọ nu gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba ni wà aqaluhum wọ́n dẹ̀ mọ̀ pé ẹni tó fi ní làákàyè jùlọ nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ni wa min ilmihim lára pé wọ́n mọ̀ annahum abd annahum abda wa aadu fi mu'aadatihim ó náà ni pé kíni àwọn tá à ń sọ yìí wọ́n tún ṣe ìṣọ̀tá pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam so wọ́n gbé hàn wabadhalu anfusahum wa amwalahum fi saddi an-nas anhu wọ́n ná owó wọn láti lè fi lé àwọn èèyàn jìnnà sí falaw kana kadhiban majnunan tó bá ṣe pọ́kùrọ̀ ni tó dẹ̀ jẹ́ wéèrè lam yanbaghi lakum ya ahlal uqul ghayr zakiyah an tusghu lima qala so kò tọ́ kò bá a mu ẹ̀yin tẹ́ nílàákàyè tó mọ́ nípa pé kẹ́ ẹ bẹ́ẹ̀ wala an tahtafilu bi da'awati kò yẹ kẹ́ kọrọ ẹ̀ kún fa innal majnun la yanbaghi lil aqil an yalfita ilayhi nadhara wèrè ẹni tó ní làákàyè kò ń wo ọ̀dọ́ rẹ̀ aw yabluga qawluhu minhu kulla mablagin àbọ̀rọ̀ tí wèrè bá sọ kó jẹ́ nǹkan tí ó ní wéètì lọ́dọ̀ rẹ̀ wa dhulmukum àfáàní tí ó bá kí ń ṣe ìran rí labadartum ijabati ẹ bá yára láti lè jẹ́ pé rẹ̀ wàlá bẹ́ẹ̀tum da'awata bákan náà ẹ bá jẹ́ pé ìpèpè rẹ̀ wàlákin ṣùgbọ́n mọ́tòkùnì ayatu wan nudhur an qawmin la yu'minun àwọn tí ò bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n bá ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ wáàsí ìkìlọ̀ tẹ́ ẹ bá ṣe kò lè wúlò fún wọn àwọn àmì tẹ́ bá mú wá kò lè wúlò fún wọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bó lè wúlò fún wọn walihada qala ta'ala torí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé bali alladhina la yu'minuna bil akhirah wa minhum alladhina qalu tilka al-maqala ọlọ́run ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ó ń ṣe wèrè bẹ́ẹ̀ ló parọ́ mọ́lọ́run àwọn tí wọ́n nígbàgbọ́ nú ọjọ́ kan yìí lára wọn náà dẹ̀ ni àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wà في العذاب والضلال البعيد أي في الشقاء العظيم أوريبوتو توبي لوم باونجا والضلال البعيد بكنا أن نتجنا تفت فلانوا الذي ليس بقريب من الصواب èyí tó ṣe pé kò tiẹ̀ súnmọ́ ká sọ yìí kó fẹ́ kọ̀rẹ́kìtì ànú tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ wáyù ṣàkọ́ in wọ̀dọ̀lálìn abúlàgùnmin nǹkaari imle kódùrọ̀tì láyé alẹ́lbáàf wàtẹ́kìtì ibìhìm orí ibúwo bákan náà àánú wo òun ló tún fẹ́ ju o kéèyàn máa tako agbára ọlọ́run ọba láti lè gbé àwọn ẹ̀dá rẹ̀ dìde wa takdhibi min rasulihi alladhi ja'a bihi bákan náà orí ibú wo àánú wo ló fẹ́ ju pé kéèyàn máa pè nírọ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó mú information náà wá wastihza'ihim bihi orí ibú wo àánú wo ló fẹ́ ju kéèyàn máa fi òjíṣẹ́ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ lọ wajazmihim bi anna ma ja'u bihi wal haqqa kádẹ̀ máa sọ pé èyí tí àwọn ń ṣe lòdodo farahul haqqa batilan ìtọ́jú òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wọn ní rọ́ni lọ́dọ̀ tàwọn wal batila wad dalala haqqan ìtọ́jú àánú tó lè jẹ́ ìbàjẹ́ tó jẹ́ irọ́ wọ́n kà á kún òdodo lọ́dọ̀ titi wọn wọ́n kà á kún ìmọ̀nà lọ́dọ̀ wọn ṣe eléyìí ló tó fi jẹ́ pé lára nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn tí wọ́n gba anabi sallallahu alayhi wa sallam tí wọ́n gbà á gbọ́ nú àwọn kèfèrí Mẹ́kà tán dẹ̀ gbà pé Ọlọ́run ọba ń bẹ tán gbà pé òun ló dá wọn ló ń ṣe jẹ ẹ̀mú fáwọn ṣùgbọ́n wọ́n gbà tànàbí sallallahu alayhi wa sallam wọ́n gbà á ní òjíṣẹ́ Ọlọ́run ọba wọ́n gbà nǹkan tó mú wá ó ń sọ fún wọn àwọn ẹni wọ̀nyí ń sọ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ọlọ́run ọba ṣe sọ ọlọ́run ọba ni wọ́n ní aláhùnmá èrè ọlọ́run ọba o nkánà ààdà wàlhàkọ̀mì ní indik tó bá ṣe pé eléyìí ni òdodo látọ̀dọ̀ rẹ̀ láti sin tí Muhammad ń sọ fún wa yìí ni òdodo látọ̀dọ̀ rẹ̀ fa amtir alayna hijaratan minas sama awitina bi adhabin alim n ta kó ṣe fún wa ó ní pé rọ òkúta lù láti sánmà that is kò sí àlegbè léyìí lọ́wọ́ rẹ̀ ni tó bá ṣe pé eléyìí ni òdodo ntí Muhammad sọ yìí ni òdodo kí ni fa amtir alayna hijaratan mina sama rọ kí ni ọ̀rọ̀ òkúta lùwà láti sánmà àwọn ìtìnà bíi adhabin alim àbí kò fún wa ní ìyà ẹlẹ́tẹ̀ ìlérò so a mọ̀ pé ẹni tó wá ní nǹkan ṣe ẹni tó lódodo gbà kò ní ṣe kí kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n torí pé wọ́n ní òdodo gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní gbà náà fi ń sọ fún ọlọ́run ọba pé eléyìí àní gbà tó bá ṣe pé òdodo lé eléyìí látọ̀dọ̀ rẹ o afẹ́kiri ọlọ́run ọba kó sọ̀yà kalẹ̀ fún wa àbí kó fún wa ní ìyà ẹlẹ́tẹ̀ lóru róòjò òkúta lùwá láti sánmà so torí ẹ̀ ìnáàj ìrànrí ìtakú òun tí àwọn kan nú àwọn kèfèrí Mákà ṣe ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá ṣàánú nínú wọn wọ́n juwọ́lẹ̀ nígbà tí wọ́n gbọ́ òdodo yìí wọ́n di sàábì ànábì sallallahu alayhi wa sallam wọ́n di ẹni tí ó tan ẹ̀sìn ká tí wọ́n gbé káàkiri ayé tí dọ́dọ̀ irú báyìí náà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọlọba subhanahu wa ta'ala kàwákúnú àwọn tí ó máa gbọ́ òdodo tí wọ́n dẹ̀ máa tẹ̀lé kó kàwákúnú àwọn tó ṣe yí pé wọ́n máa jìnà sí irọ́ tí wọ́n dẹ̀ máa jìnà sí ìmọ̀ràn irọ́ lọ́wọ́ subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.